ó lógo dídán dídán ọlọ́run bàbá lọ́la o ó lógo dídán dídán ó lógo dídán dídán ó lógo dídán dídán ọlọ́run bàbá àbíyè ó lógo dídán dídán ó lógo dídán dídán ó lógo dídán dídán ọlọ́run jọjọ lọ́la o ológo dídán dídán ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún àánú ńlá rẹ̀ tó pọ̀ bí yanrìn fún ìfẹ́ ńlá rẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ ọlọ́run tó tún kà wá yẹ ní ipò alààyè lọ́jọ́ tòní fún ọ̀sẹ̀ tòní mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ mo gbàdúrà lórúkọ jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí wàá rà àánú gbà nínú ìrìnàjò ọ̀sẹ̀ titun mìíràn tí a tún bẹ̀rẹ̀ yìí tá ó fi wọ inú oṣù titun wàá àánú gbà àánú tó fi la ọ̀sẹ̀ yìí já àánú tó fi wọnú oṣù titun láyọ̀ lórúkọ Jésù wàá rí àánú gbà èyí tó kù nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù kò ní fọbi fún ọ èyí tó kù nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù ò ní rí ìbànújẹ́ mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ọ mo wá béèrè fún àánú lójú ọ̀nà rẹ gbogbo lórí ọmọ àánú ààbò àánú ìpèsè àánú ojú rere àánú ìgbédìde fún ọ lórúkọ Jésù olùgbàlà ilẹ̀kùn àánú kò ṣí fún ọ ẹni tó ní ayé àti ọ̀run yóò ṣàánú fún ọ fún ìdílé rẹ fún olóore rẹ lórúkọ Jésù àánú fún ààbò àánú fún ojú rere àánú fún ìpèsè àánú fún ìpamọ́ lórúkọ Jésù wàá rà àánú gbà ògo ni fún Ọlọ́run wa mo béèrè fún agbára Ọlọ́run sínú ayé rẹ agbára tó gun kì í borí ẹ̀mí mímọ́ kó wọ̀ ẹ́ lágbára ayérayé kó dira ogun fún ọ lórúkọ Jésù kó ru ẹ lágbára láti irun orí dé àtẹ́lẹsẹ̀ agbára arọbí agbára ayẹta agbára ńlá tó fá òkùnkùn kì í wọlé ságọ́ ara ẹ̀ gba agbára ọlọ́run agbára tí ó ṣọgbà yí ọ ká lórúkọ jésù táwọn ẹranko búburú ò ní wọnú ilé rẹ tógun èṣù ò ní borí rẹ agbára ọlọ́run kò wọnú ayé rẹ lọ ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù kristi ti násàrẹ̀tì mo wí nípa tìrẹ gbogbo májẹ̀mú tó ń gbé ogun dúró gbogbo májẹ̀mú tó ń gbé ogun ró gbogbo májẹ̀mú tó ń túná ogun dá nínú ayé rẹ májẹ̀mú náà bàjẹ́ lónìí májẹ̀mú òkùnkùn májẹ̀mú ìṣù májẹ̀mú ibi lórúkọ Jésù májẹ̀mú náà bàjẹ́ lónìí ògo ni fún Ọlọ́run wa níbikíbi tí o ti ń gbọ́ mi lórúkọ Jésù nínú pàkúté amúnisìn tí ayé rẹ wà ẹ̀mí mímọ́ mú ọ jáde nínú pàkúté ibi nínú pàkúté amúnisìn eléyìí tí ayé rẹ wà ìwà láàyè ọlọ́run ó mú ọ jáde gbogbo ogun tá a gbé dìde sí ọ nílé baba nílé ìyá nílé àna nílé ọkọ níbi tó gbé níbi ó ti dàgbà tó sọ gbogbo ìṣerere di ìnira fún ọ ọlọ́run ayọ̀ babalọ́lá ọlọ́run bàbá àbíyè lórúkọ jésù kó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà ọ́ padà gbogbo ohun tá a ṣe nípa tiẹ̀ àrèmọ́lẹ̀ àsokọ́ ẹbọ ni ọ̀rọ̀ òdì ni tó mú ìṣerere tó sọ di ìnira bí o bá rí àmì ṣe lórúkọ Jésù gbogbo náà pátápátá ẹ̀jẹ̀ Jésù bà á jẹ́ ẹ̀mí mímọ́ rà ọ́ padà ẹ̀jẹ̀ Jésù rà ọ́ padà ẹ̀jẹ̀ Jésù rà ọ́ padà ògo ni fún Ọlọ́run Olúwa yíjú ọjọ́ padà alágbára ò mọ̀ yíjú ọjọ́ padà yíjú ọjọ́ padà kòjò àánú rẹ̀ rọ̀ àyípadà tó lógo nínú ó yá kó dé bá ọ àyípadà tó ní ògo nínú á lórúkọ Jésù olùgbàlà ó gbà á oṣù tá à ń wọ̀ lọ ó jí oṣù pípé perfection lórúkọ Jésù gbogbo irúgbìn àdúrà gbogbo ìlàkàkà rẹ eléyìí tó ṣe nínú oṣù kẹfà lórúkọ Jésù lóṣù keje ó yá lọ kórè rẹ ayé ò ní rí ọmú ayé ò ní rí ọ̀pá ibi ò ní bá ọ mo wí nípa tẹnìkan ọfà ìjákulẹ̀ lára rẹ kó gbiná ọfà ìjákulẹ̀ láyé rẹ lórúkọ Jésù ó yá kó gbiná ohun rere táyé lérò yìí pé kò ní í ṣe é ṣe nínú ayé rẹ mọ́ lọ fìrọ̀rùn ṣe é á ó yá lọ fìrọ̀rùn ṣe é lórúkọ Jésù lọ fìrọ̀rùn ṣe é ní kòríta tó ti nílò orí ọ̀fẹ́ tó ga jù tí ó sọ ìṣerere di ìrọ̀rùn lórúkọ Jésù Ọlọ́run olóore ọ̀fẹ́ ó bọ́ ọ pàdé ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ lórúkọ Jésù ibi ò ní bá ọ ò ní pín nínú àjálù ò ní pín nínú àrélù ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé tọ̀ ẹsẹ̀ ibi ò ní wọlé tọ̀ ẹsẹ̀ ọ̀ràn ò ní wọlé tọ̀ lórúkọ Jésù Kristi níbikíbi yòówù tó ti ń gbọ́ mi mo gbàdúrà fún ọ wí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ tó ń gbọ́ mi yẹn láti ibi gbogbo lákòókò yòówù lórúkọ Jésù yìí máa ṣe bí kò ní jọlé ọ lórí ògo ni fún Ọlọ́run wa Ọlọ́run májẹ̀mú tó ń pa májẹ̀mú mọ́ májẹ̀mú rẹ̀ fún wa bí ọmọ Ọlọ́run ó kò sí ohun ìjà kan tá ó lè ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan látinú ìjọba òkùnkùn àgbáyé ni láti inú ẹbí tá a bí ọ ni níbi iṣẹ́ rẹ ni ojú oorun ni wọ́n gbà ni ojú ayé ni má jẹ̀mú ìka ènìyàn lórí rẹ agbára àjíǹde rọ̀ dànù ibi tá a pète lé ọ lórí àlá ibi ìran ibi lórí rẹ ọ̀run yí i dànù ògo ni fún ọlọ́run wa níbi tá a fi ọ pamọ́ sí tó lórí òfin rí ọ ọwọ́ ọlọ́run lónìí ó gbé ọ jáde ọfà ìdààmú lára rẹ kó gbiná ọfà àrùká lára rẹ kó gbiná ọfà ìsàn lára rẹ kó gbiná ọfà ikú lára rẹ kó gbiná ọfà ẹkún lára rẹ kó gbiná ọfà òkùnkùn kó gbiná ọfà ẹlẹ́yẹ kó gbiná èyí tó jẹ mọ́ńjẹ lójú ọ̀run àṣẹ ọ̀run kó tì í jáde ọfà ìdàkudà lórúkọ Jésù ó yá gbiná àkọ́wé pé a fún wa lórúkọ kan tó borí gbogbo orúkọ lórúkọ Jésù gbogbo ọ̀fàkọ́fà nínú àgọ́ rẹ tó sọ ẹ́ dolóorùn sólóore lórúkọ jésù ọfà yìí kó gbiná ọ̀nà rẹ yóò là yóò sì dára fún ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ní ọ̀sẹ̀ tó kọjá mo bá àwọn ọmọ ọlọ́run sọ̀rọ̀ lórí pé ká sá fún ẹ̀ṣẹ̀ àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ìrìn àjò ọmọ ọlọ́run ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kórìíra ẹ̀ṣẹ̀ bó bá tilẹ̀ ìdágbére fẹ́ṣẹ̀ wàá béèrè wàá sì rí gbà um wàá béèrè lọ́wọ́ rẹ̀ wàá sì rí gbà ó tilẹ̀ wí pé bí ọ̀nà ènìyàn bá wu olúwa ó ní yóò mú gbé láàrin ọ̀tá rẹ̀ láì séwu nínú ìwé ìbéèrè ó ní ká máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ó èyí ni kò sẹ́ni tí ó rí ọlọ́run orí ọ̀fẹ́ tá a fi gbégbé ayé ìwà mímọ́ lórúkọ jésù tá ó rí ọlọ́run láti inú ayé yìí wọnú ògo ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ògo ni fún ọlọ́run Mo ka ẹsẹ̀ méjì láti inú ìwé Matthew orí keje ẹsẹ̀ ìkẹtàlá àti ẹsẹ̀ ìkẹrìnlá ó wí pé ẹ bá ẹnu ọ̀nà yíyá wọlé gbòòrò ní ẹnu ọ̀nà náà àti oníbùú ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé nítorí pé híhá ní ẹnu ọ̀nà náà àti tóóró ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè. Díẹ̀ ni àwọn tí ó ń rìn. Àwa ọmọ Ọlọ́run, mo fẹ́ ká mọ̀ wípé dídé Jésù Olùgbàlà ó súnmọ́ tòsí. Yí ọ̀nà rẹ wò. Irú ọ̀nà wo òun ní ò rìn? Nínú ìwé Isaiah 35 verse eight, ó ní òpópó kan yóò wà níbẹ̀ àti ọ̀nà kan a ó sì máa pe ọ̀nà náà ní ọ̀nà ìwà mímọ́ ó ní àwọn aláìmọ́ kan kì yóò kọjá ní ibẹ̀ bíbélì jẹ́ ká mọ̀ wípé ọ̀nà tí a ó rìn bí onígbàgbọ́ padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá wa ó jẹ́ ọ̀nà ìwà mímọ́ ìdí nìyí tó fi gbọ́dọ̀ máa gbégbé ayé ìwà mímọ́ kó o máa rántí ní gbogbo ìgbà wípé ayé yìí kì í ṣe tiwa ìlú ìbílẹ̀ wa ó ń bẹ ní ọ̀run nígbà tákòókò bá tó a ó fi ayé yìí sílẹ̀ dandan ni ìrìn tó wá rìn lọ padà sí ọ̀dọ̀ Ọlọ́run bí ojúmọ́ ti ń mọ́ bẹ́ẹ̀ náà là ń rin ìrìn àjò yẹn step by step à ń rìn lójoojúmọ́ níṣẹ́jú ìṣẹ́jú gbogbo ẹ̀dá tó ń gbègbè ayé ẹ̀ṣẹ̀ àwọn ló ń rin ọ̀nà gbòòrò náà irú ọ̀nà wo ni ìwọ ń rìn irú ọ̀nà wo ni ìwọ ń rìn ǹjẹ́ ò ń bẹ ẹnu ọ̀nà yíhá yìí lọ àbí ọ̀nà gbòòrò tí ogunlọ́gọ̀ rìn nírú àkókò yìí nìwọ rìn bí ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú ayé ló ti wọnú ìmùlẹ̀ ló ti wọnú ẹgbẹ́ yahoo yahoo ọpọlọpọ ni ò ṣiṣẹ́ tó ń lu ọmọnìkejì ní jìbìtì ọ̀pọ̀ ti di atúrọ̀ tàbí àpò èlùbọ́ kò bá ronú pìwàdà kó tó pẹ́ jù ó ní híhá ní ẹnu ọ̀nà náà àti tóóró ní ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè èyí tó lọ síbi ìparun jẹ́ ọ̀nà gbòòrò èwo ni ìwọ ń rìn bẹ́ẹ̀ ọ̀nà tóóró yìí kò gba ọ̀tẹ̀ kò gba olè kò gba irọ́ kò gba ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú ìwé Kọ́ríńtì ní tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ìyẹn ni pé ọ̀nà yẹn kò gba àwọn aláìṣòótọ́ ó ní ká má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè kò gba àwọn àgbèrè òpèrẹ lóṣìṣẹ́ ìjọ òun ayé àgbèrè òpèrè ìníranṣẹ́ ọlọ́run òun gbígbé ayé àgbèrè wọ́n yàn ọ́ bí alàgbà bí díákónì ẹ̀mí olè ẹ̀mí àgbèrè ẹ̀mí ọ̀dọ́kọ kò fàyè rẹ sílẹ̀ ọ̀nà gbòòrò ló ń rìn tàbí àwọn àgbèrè tàbí àwọn alọ́nilọ́wọ́ gbà ni yóò jogún ìjọba ọlọ́run kó tó pẹ́ jù ará ronú kó pìwàdà yípadà wá ẹlẹ́dàá rẹ̀ lákòókò yìí nírú àkókò yìí a nílò láti súnmọ́ ọlọ́run sí lórúkọ jésù olùgbàlà dídé kristi kò ní mú ẹ̀gàn ayérayé bá ọ à ń retí pé olórí áńgẹ́lì ìwọ̀nà fún wa ẹyọ kan tó kù tá à ń wọ̀nà fún náà ni gbogbo ohun tó ní yóò ṣẹlẹ̀ kí olórí áńgẹ́lì tó fún pé òun ló ti ṣẹlẹ̀ tán sílẹ̀ rẹ ojú ọ̀nà wo ló fi ń rìn ọ̀nà gbòòrò ló ń rìn àbí ọ̀nà híhá mo fẹ́ kó o sí ọ̀nà rẹ lónìí irú ọ̀nà wo ló ń rìn lórúkọ jésù ni mo wí lẹ́ẹ̀kan sí dídé jésù olùgbàlà ìpè láti gba àwa àyànfẹ́ sókè lórúkọ jésù kò ní mú ìtìjú ayérayé bá ọ orí ọ̀fẹ́ láti yí padà láti rẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ yóò fi dá ọ lọ́lá ògo ni fún orúkọ olúwa bá mi pín ọ̀rọ̀ àṣẹ àdúrà yìí fún gbogbo àwọn ènìyàn nínú kọ́ńtàtì bí o ti ń ṣe agbára ọlọ́run yóò máa jà fún wàláàyè ọlọ́run kò ní í dágbére fún iṣẹ́ rere gbogbo yóò rọ̀ ẹ́ lọ́rùn ibi kan bó ti wù kó kéré mọ́ lórúkọ jésù kò ní fi ilé rẹ ṣe gbogbo ògo ni fún ọlọ́run jésù olúwa wa àmín. iṣẹ́ télọ̀ tí ìbá dára fún tó délé ayé pàlànà dà tó ń wa ọkọ̀ bí kò bá. kò fúnra kápẹ́ńtà làdámọ̀ ẹlòmíràn láyé tó jẹ́ pé ìbá kọ́lé ìbá sì ṣe rere ṣùgbọ́n tó dorí rẹ́kọ̀dù tó ní àkọ̀wé tó bá ṣàkóbá tàkẹ́yìn ẹjọ́ ta ni ẹ̀dá mi mọ̀ jẹ́ sìn àsínú láyé. àgbàlá fún ẹlòmíràn láyé ṣùgbọ́n tó yípo fúnra rẹ̀ tó gbé ti ṣàkárí ọkọ̀ tí a fún ní mẹ́káníìkì láti ṣe tó ní rárá pẹ́ṣẹ́ akọ̀wélé ló dára tí kò bá dára fún o ẹjọ́ ọ̀tá ni ẹ̀dá mi mọ̀ jẹ́ fìyàn sínú láyé. níyà ṣùgbọ́n tó ní àògò tí ṣùṣe ló dára iṣẹ́ ẹ̀ bábà lórí ẹlòmíràn pín ṣùgbọ́n tó ní rárá píríǹtà ló dára ẹgbọ́ tí kò bá tó ẹgbẹ́ rẹ̀ láyé ń kọ́ ẹjọ́ ọlọ́run ni tàbí òun fúnra rẹ̀ ẹ̀dá mi mọ́ jẹun. tó yẹ kó ṣe ó láyé rẹ ó dá mi lójú pé bàbá aṣàmọ̀nà rẹ Jésù aṣàmọ̀nà ìwọ ọ̀rẹ́ mi gba Ọlọ́run lólùwà iṣẹ́ oníṣẹ́ ò kì